afa joshua Abi? afa aisaya aisaya da aisaya da ma bọ̀ ma bọ̀ ma bọ̀ aisaya. Thank you. ni ó tọ́tò gbé báyìí. fọ́tò gbọ́dọ̀ gbé ẹni náà gẹ́gẹ́ bí ẹni tó dúró fúyàwó. ìgbà tó fẹ́ là tó ọ̀dà a máa ṣe kí náà bẹ́ẹ̀. one shot one one shot one shot. bóyá àpéyí ẹ̀yẹ́kẹ́ mi lọ kọjá torí ọlọ́run. brother wa isaiah ẹ bọ́ sí ẹgbẹ́ ìyàwó lọ́hùn wọ́n so pàtìyàwó pọ̀ náà nù ní etí ń jẹ́ ìkì nínú ẹ̀sìn ìsìlámù lẹ́tí rí i. ó lọ wà láti ẹ̀ náà bàbá wa ẹgbẹ́ ọwọ́ kalẹ̀ báyìí. Ẹni ẹgbẹ́ wọlé wọn. Ẹ̀rọ ìyàwó náà lékè. Ìyàwó náà lékè. Ìyàwó náà lékè náà. Asoyigi Zainab fún Abibulai. Masha Allah. Zaatu Patmos látòní lọ kọ́lọ̀ lọ́sà àti àgbáríkà sí. Àmín. Àmín. Allahumma barik lana fi Àmín. Àmín. Àmín. Wàjà ń آمين وقيادة عيني آمين وطول العمر آمين وأسعد بكل مصائب الدنيا والآخرة آمين على كل شيء قدير آمين بسم الله فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم